ṣèkéde ó ṣe ń tẹ̀síwájú lójú àwọn máwòrán yìí bẹ́ẹ̀ ni tàbí kẹ̀ ẹ̀rọ alágbèéká tẹ̀ dìmú ṣẹ̀ṣẹ̀ gbọ́tẹ̀ òun náà ni azza láti ọwọ́ Duncan Mighty featuring Davido and Peruzzi abala tó pọ́ wá sùkọ̀ báyìí òun náà ni abala fashion and lifestyle tips àmọ́ lẹ́ni àní yàtọ̀ fashion àmọ́ yàtọ̀ lifestyle tips kí wọ́n nìkan tá a fẹ́ gbéyàwó lórí ẹ̀ lẹ́ni a fẹ́ gbéyàwó ohun tá a máa gbéyàwó òun náà ni àwọn ìwúlò ẹ̀rọ ayélujára ìyẹn social media pátápátá nígbèsè ayé wa lóòrèkóòrè àti pàápàá jùlọ àwọn ewu tó wà nínú ẹ̀ lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ wo àwọn ìwúlò ẹ̀rọ ayélujára nígbèsè ayé wa ẹ ká wo àwọn ọrẹ tí social media lè ṣe fún yàn ẹ gbogbo ẹni táwọn gbà ẹ̀rọ ayélujára social media ni mò ń sọ yálà Twitter ni o YouTube ni o Instagram ni o WhatsApp ni o ní gbogbo ẹ̀ lákòótán àwọn ìwúlò ẹ̀ fún wa ẹ ká mú un lọ́lọ́kan òjọ̀kan kí n máa bẹ̀rẹ̀ láti ó lè ràn wá lọ́wọ́ láti ṣe kí ni láti promote business wa irú business wo lẹ́yìn gbé dání sọ́wọ́ abẹ́wò wípé ah, ah, ọ̀dọ́ ni mí mi ò tí bẹ̀rẹ̀ mi ò tí níṣẹ́ mi ò tí ní white collar job tí mo fẹ́ máa ṣe àbí ẹ̀yin jẹ́ èèyàn kan tó yẹ pé láìkí business fóònù yín dẹ̀ wà lọ́wọ́ yín ẹ̀dẹ̀ ṣì ń wá owó ṣọ́ọ̀bù kí lẹ̀ ń kí lẹ̀ ń wọ́wọ́ ṣọ́ọ̀bù fún mi ò sọ pé tẹ́ bá ní ṣọ́ọ̀bù àbẹ ní ọ́fíìsì tẹ́ fi bẹ̀rẹ̀ business mi sọ pé kò dáa o àmẹ́ǹtẹ̀ wo wípé ah starter ni mí mo dẹ̀ láì jẹ́ business mo lè ṣe mo lè pò omi a àti omi b together tí n bá pò papọ̀ afọ ní drinks tó máa ṣe kíni tó máa dùn mú lẹ́nu tó dé òdẹ̀ nípa ara lára ẹ mọ̀ oríṣiríṣi òwò la lè ṣe ẹ lè lẹ́yìn ta accessories ẹ lè lẹ́yìn ṣe oríṣiríṣi nǹkan tẹ bá wò wípé ẹ lè fi bẹ̀rẹ̀ kíyàn lè fi bẹ̀rẹ̀ ìgbésí ayé ọ gẹ́gẹ́ bí ọmọkùnrin àbọ̀mọbìnrin orí social media fóònù yín tẹ́ mú dání ó lè ṣe yín lóore oore tẹ́ ẹ pé oore má lè gbàgbé ìyẹn tẹ́ bá lò dáadáa ohun tí mò ń try láti sọ ni wípé social media handles wa a lè lò láti fi promote business wa pátápátá kò sí irú business tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣàrà package ara yín ẹ bá post ẹ lẹ́ni tẹ́ post orí twitter tẹ́ post orí instagram tẹ́ post orí social media eh, whatsapp gan ti ń ràn wá lọ́wọ́ a lè fi status wa náà lórí whatsapp wa a lè fi ṣe kíni a lè fi promote ọjà tẹ́ bá promote ẹ lẹ́ni tẹ́yàn fifty ìwò tí wọ́n sọ pé kílẹ̀ ń tà ẹ má rẹ̀wẹ̀sì ẹ tún ṣe kíni ẹ tún repeat ẹ tẹ́ bá máa fi ṣe bẹ́ẹ̀ fún bí oṣù kan ńjọkan ńjọkan ẹ máa rẹ́ni tó máa sọ wípé à madam aunty uncle èlò ni palm èlò ni bàtà èlò laṣọ èlò ni earrings èlò làwọn kan tẹ̀ ń ta abẹ́yìn tẹ̀ wò pé lélẹ̀ ń ta ní àbí nǹkan oríṣiríṣi nǹkan tẹ́ bá ti lè ṣe fòdìgbà tẹ́ bá gba ṣọ́ọ̀bù àbí tẹ́ bá gba ọ́fíìsì ẹ lè lo fóònù yín torí pé ẹ má gbàgbé pé owó iyebíye lẹ fi rà á fún díẹ̀ yìí òun gan níṣẹ́ ribiribi tí fóònù yẹn lè ṣe fún yín lórí social media ẹ̀yẹn ṣáà ti ṣe kí ni ẹ̀kọ́ wà connected kẹ̀dẹ̀ rí pé data yín wà ń bẹ̀ digbidigbi láti ṣe kí ni láti lè máa post àwọn ọjà tẹ́ bá ní lónírúurú ẹ má ṣe rẹ̀wẹ̀sìn ohun tẹ́ bá post lénìí ẹ tún ìdájú pé ẹ tún post nǹkan míì ní ọ̀la ẹ̀kejì òun náà ni wípé social media platforms wa ó lè ràn wá lọ́wọ́ láti ṣe kí ni láti rí iṣẹ́ ẹ mọ̀ pé ìtumọ̀ ọkọ̀ sọ òun ni pé láti promote gbogbo ara oníṣẹ́ owó oníṣòwò kódà kó jẹ́ pé ti ní offices ni ẹ̀yin náà lè ṣe kí ni ẹ̀yà office yín ẹ̀yà nǹkan tẹ́ bá ń ṣe ń bẹ̀ ẹ máa post ẹ̀ torí marketing strategy tiẹ̀ lọ́tọ̀ ọ̀tọ̀tún nìyẹn bá dé òrìgbàtẹ́ bá ń lọ lórí títì ibi tí social media máa dé ẹsẹ̀ ò lè débẹ̀ nígbà míì nígbà mìíràn ẹsẹ̀ ò lè débẹ̀ ẹlòmíì gò tẹ̀ tí recline tẹ̀ rí rẹ́ pé ẹ̀kọ́ máa ma fọjà ẹ̀ máa ma fi ránṣẹ́ ni èkejì tí mò ń tẹ̀ láti jẹ́ kó yé wa ni wípé lórí social media platforms wa pátápátá a lè fi wá iṣẹ́ ẹ̀yin tẹ̀ láìkẹ́ máa ṣe business ẹ wò pé ẹ ti wáṣẹ́ lọ síbí ẹ ti wáṣẹ́ lọ sọ́ọ̀ ẹ ti gbàdúrà gbàdúrà ẹ mú fóònù yín ẹ lò is also a tool láti ṣe kí ni láti ràn yín lọ́wọ́ láti fi wá iṣẹ́ kí lẹ máa wá ṣe ẹ mú cv yín àbí ohun tẹ́ ẹ bá ń ṣe ẹ mú profile yín ẹ update ní gbogbogbò ẹ fi fọ́tò yín sí ẹ fi cv yín ẹ ẹ check ẹ graphics ẹ together ẹ wò kò sí nǹkan téèyàn ò lè ṣe lórí social media bẹ́ẹ̀ bá ṣe package ara yín òun ló ṣe kókó ẹ ti ṣàǹtí àkọ́ tí mò ń sọ tẹ bá kọ details yín síbẹ̀ school tẹ ti graduate iṣẹ́ course tẹ kà nǹkan ọkọ̀ ẹ ṣàkọsíbẹ̀ èjì yín ẹlòmíì ẹ lè má fi èjì bóyá ojú ń tì yín ẹ lè yọ kúrò kẹṣà post ẹ tẹ bá post ẹ pé òkè ẹ ní ìdíṣẹ́ ẹ wo èèyàn kan àti èèyàn kan ló máa rí ẹ má gbàgbé kì í ṣe gbogbo ọ̀rẹ́ tẹ mọ̀ wọ́n náà wọ́n ló wà lórí social media àìmọye contact ẹ ti follow tẹ́pà ọ̀nà ọ̀dẹ̀ ń follow yín ẹ bá ti post ẹ èèyàn kan lọ́lọ́ máa lò láti ṣe kíni láti tan ìmọ́lẹ̀ sínú ìrìn àjò yín fún díẹ̀ yìí ẹ lè social media handle ẹ lè fi wá iṣẹ́ white collar job fúnra yín fẹ̀yìntẹ́ láìkẹ́ máa ṣiṣẹ́ ọ́fíìsì ẹ lè fi wáṣọ white collar ẹ lè post sórí twitter náà wípé ẹ ní ìdíṣẹ́ kò sẹ́ni tí ò lè rí ẹ lè ó lè jọjọ́ tẹ post ẹ yẹn gan ní company kan àbí nǹkan tó ń ṣiṣẹ́ ń kọ́ mi wá wọ́n pé àyè kankan ṣí sílẹ̀ àyè tó dẹ̀ ṣí sílẹ̀ yẹn irú nǹkan tó ń wá ẹ̀yin gangan lẹ fìtì fúnṣẹ́ ẹ má ṣèrèwẹ̀sìn ẹ má ẹ̀kọ́ sùn yín ẹ pòsẹ̀ lẹ́ni ẹ pòsẹ̀ lọ́la àwọn kan lè wà ṣùgbọ́n lè wà ní kọ̀rọ̀ kan fi ń ṣe yẹ̀yẹ́ ẹ wo fìlà máwo bẹ̀ ní kẹ́ kí ni fìlà máwo bẹ̀ ní kẹ́ dé gèlè máwo bẹ̀ òun ni kẹ́ ẹ wé ẹ wá iṣẹ́ ẹ̀yin lẹ mọbi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ẹ má kàn fi social media ẹ bá ti update tẹ́tí lóòdù data ẹ fi wá iṣẹ́ kò sí bí social media ò ṣe lè ṣe kí ni kò sí bí ò ṣe lè ràn yín lọ́wọ́ débi pé iṣẹ́ tẹ́hùn yín látọkàn ẹ máa rí láti ẹ eh, láti orí social media platforms náà ni ẹ̀kẹta tí màá ti sọ̀rọ̀ lé lórí òun náà ni wípé social media platforms máa ń help láti gbé ìrònú ẹ mọ ẹlòmíì depression ti fẹ́ pa ẹlòmíì sínú ilé ẹlòmíì akọ̀jí láàárọ̀ akọ̀yí pé inú òun ọkọ̀ tí ẹ̀ dùn ẹ mọ̀ inú dídùn dẹ̀kẹ̀rẹ̀ òun ló móríyá inú ò ní dùn kò ṣe èèyàn kọ́kọ́ bàjá bóyá ti ru àwọn àrùn kan oríṣiríṣi kó tó sùn àbótújí láàárọ̀ tó wọ́n pé àhírò ayé òun wà lélẹ̀ ṣé bẹ́ẹ̀ ni màá ṣe tún máa kọ̀ntínú ní nǹkan kan ẹlòmíì ti wáṣẹ ẹlòmíì ti post business kò sí àmọ́ bí tẹ́tí ń scroll tẹ́tí wo oríṣiríṣi picture oríṣiríṣi àwòrán oríṣiríṣi nǹkan mèremère tó wà lórí social media bẹ́ẹ̀ ṣe ń bọ́ látòrí YouTube tẹ́ ń wo orin tẹ́ ń gbọ́ orin tẹ́ ń wo àwọn nǹkan kan àwọn nǹkan tó ń tuntun tó sì tó níhù lójú tẹ́ bá ṣe ń wo ọkàn yín máa ṣe kí ni ó máa wà elevated nǹkan tí mo ń ṣe láti sọ ni wípé inú yín máa dùn ara yín máa yá kẹ́tẹ̀ tó bọ̀ kọ́ tó ṣe ẹ̀kẹ́ tó wọ́n bí post twenty ẹ̀tì rẹ́rìn kò sí ni ká má pàdé àwọn adẹ́rìn pòṣónú lórí ẹ̀rọ social media yìí náà jẹ́ pé tẹ́ bá débẹ̀ bóyá owó post yẹn kọ́mọ ká kí lè wá àwọn ṣòkòtò báyìí. ṣẹ́yí bẹ́ẹ̀ ṣe yẹn kì í ṣe wípé àwọn àwòrán yẹn náà ló wù yín lórí bẹ́ẹ̀ náà àmọ́ ó máa distract yín kúrò láti ibi tí ẹ ti ń ronú yẹn àwọn nǹkan tó tó ń tó ń pa yín nígbe nínú ọkọ̀ àbí nǹkan tó ń jẹ́ kẹ́ máa ronú ó máa distract yín àwọn àwòrán yẹn àwọn videos oríṣiríṣi tẹ́ ń bá pàdé á distract yín kúrò níbi ìrònú yẹn ara oore tí social media lè ṣe fún yàn náà nìyẹn. ẹ̀kẹta ẹ̀kẹrin rárá òun náà ni wípé ẹ máa ẹ tún máa máa rí àwọn ọ̀rẹ́ tuntun yálà old old friends ni àbáwọn ọ̀rẹ́ tuntun míì tẹ̀sẹ̀ máa pàdé látòrí social media náà ni gbogbo ẹ̀ lólùfọ̀ọ́ pátá ẹ̀wọ̀n ti bá ní kí n tẹnu bọ̀rọ̀ kí n máa sọ lọ ilẹ̀ máa ṣú ilẹ̀ máa mọ́ Miliki Express ilé tó ń gbẹ̀rẹ̀ lólùfọ̀ apárátá gbogbo tí mo ṣẹ̀ sọ tán ẹ̀hún náà ni àwọn nǹkan tí oore tí social media platform tó lè ṣe fún gbogbo wa pátápátá lórí ìgbésí ayé